ẹ lọ wo bí wọ́n ṣe ń jagun ni ẹ wo àwọn obìnrin tán wà láàrin wọn ni àwọn ìyá arúgbó wà ń bẹ o ẹ rí ìyá arúgbó sixty seventy láàrin àwọn jagunjagun kì í ṣerú àwọn ìyá bíi bọ́sẹ̀ nǹkan nǹkan tẹ́ ẹ gbé jáde tẹ́ ẹ ní ó máa gbé ìgbálẹ̀ kiri ilẹ̀ ẹlẹ̀ kó mọ́ áá ojú ò tiẹ̀ tì yín tẹ́ ẹ bá ní gbólóhùn aṣọ ẹ wà nìkan àwọn ọmọ yín náà wàá jáde wọ́n máa ṣèpè wọ́n fi yẹ̀yẹ́ yín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 àwọn ìyá arúgbó wà ń bẹ̀ o ẹ rí ìyá arúgbó sixty seventy láàrin àwọn jagunjagun kì í ṣerú àwọn ìyá bíi bọ́sẹ̀ nǹkan nǹkan tẹ́ ẹ gbé jáde tẹ́ ẹ ní ó máa gbé ìgbálẹ̀ kiri ilẹ̀ ẹlẹ̀ kó mọ́ áá ojú ò tiẹ̀ tì yín tẹ́ ẹ bá ní gbólóhùn asọ̀ ẹ wà nìkan àwọn ọmọ yín náà wàá jáde wọ́n máa ṣèpè wọ́n fi yẹ̀yẹ́ yín ààrẹ Adams ìwà àbùkù gbáà ni wọ́n ń ṣe fún yín yẹn tán bá nífẹ̀ẹ́ yín wọn ò ní máa lo àfọ̀ṣẹ níta gbangba wọn ò rí lò nínú nínú àdìjù ládùúrú bá ṣe tí ọmọ kékeré ó yá ẹ wo ọmọ tó ní òun yìnbọn fún ọba àwọn fẹ́ kìnnáàpù ọba ni kì í ṣe pé láwọn fẹ́ pa ó yá nínú gbogbo àwọn ọmọ yín ṣé ńgbà tẹ ẹ nírú wo yẹn lọ́wọ́ kí ló dé tẹ́ ẹ̀ pinra yín sínú igbó kí ìjọba ó tiẹ̀ mọ irú iṣẹ́ tẹ́ ẹ̀ ń ṣe gan-an ìjọba mo sì rí bá wí bàbá àkànbí olódòde bàbá mi Tinubu hey, ọmọ àbíbá mọ́gàjì má ṣe mistake tí Fúlàní bá gbọ́n ṣe bẹ́ẹ̀ ni Yorùbá náà gbọ́n ó sì kàwé ni èmi fẹ́ rí i pé àwa la gòjì láyé ìgbà àwọn yíbò fi ń da fúlàní láàmú tán ń da àwọn haúsá láàmú àtọmọ yorùbá àtọmọ fúlàní àtọmọ haúsá àtọmọ kẹ́ńbẹ́rì àtọmọ bìrọ̀mù àtọmọ járáwá àtọmọ mọ̀yẹ́ngó wọ́n ń ṣà wọ́n lójú títì lọ sí lọ jagun ní jagun àwọn biafra ni ẹ̀gbọ́n tèmi pẹ̀lú wọn oṣù tó kọjá ló mọ̀ kú kò gba pension lọ́wọ́ ìjọba bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí àmì ó ti olórí àmì tán fi jẹ lónìí tó bá rí id káàdì ẹ̀gbọ́n mi yóò bẹ̀rí fún id káàdì náà bẹ́ẹ̀ ni mo sọ torí àwọn kan lẹ̀ ní id káàdì tiwọn lọ́tọ̀ ni wọ́n kan lẹ̀ ṣàwọn mọ̀mọ́ mò ń lọ kí n bọ̀ mo fẹ́ lọ ra àkàrà tí ń fi mú kọlẹ̀ gbọ́n mi ò wọlé mọ́ gbàtà máa gbọ́ wọ́n ti kó wọn àwọn ọ̀rẹ́ tọ̀rẹ́tọ̀rẹ́ ẹ̀ ìlú mọ̀ ọmọ ọmọ ọmọ ìjẹ̀ṣà bíi Oǹdó dẹ̀ ni nígbà yẹn ọ̀rẹ́ ni wọ́n ládùúgbò nílùú jọ́ọ̀sì yẹn gangan wọ́n ń ṣàwọn kiri ni ẹ̀yìn kan wá ṣetán ẹ̀ wá ń dẹ́gbẹ́lẹ̀ ẹ̀ fi ń gbá ìjọba àwọn aníkòsó ń jẹ dọ́là àwọn nǹkan kan ṣé bínú dọ́là yìí náà ni wọ́n ti rówó fún yín ẹ̀yìn ìka rádaràda yìí ẹ̀yin ìka játijàti tá a rí nǹkan tẹ́ ẹ ṣe fún lù kí ni nǹkan tẹ́ ẹ ṣe fún lù ṣẹ́ni tẹ́ ẹ pa ọmọ rẹ̀ àti ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tí ọmọ kan bá wá ṣẹ́kù na ọmọ yẹn ṣe lérò pé kò ní retaliate ni mo bí yín ẹ jẹ́ ká gbọ́rọ̀ yẹn yẹ̀wò láàrin ara wa èmi ò ṣe bíi fúlàní o torí jagunjagun máa bá ó máa ń bá gbogbo aṣọ ara rẹ̀ àti tó bá fẹ́ gbámú àtohùn tó fẹ́ lò yóò kọ́kọ́ bá a sọ̀rọ̀ ná pé gbogbo ẹni bá fẹ́ pàdé tó bá jóun ló bá fẹ́ kógun ja ìlú mi jọ̀wọ́ mi ó tẹ̀ ẹ́ àwọn jagunjagun àtijọ́ wọn ń pàpàkùpà àwọn ìpàpàkùpà àfi tó bá lagídí. wọ́n tún máa bá aṣọrù wọn sọ̀rọ̀ ni yóò sì máa tọ́ wọn sọ́nà ẹ̀yin ò wá ṣẹlẹ̀ ẹ̀yin ò wá dàbí lékèlékè ẹ gbé bí àdáni ẹ̀yin ò máa fọ́ kẹ́ẹ̀ ẹ tún máa sọ̀kò ẹ wà lẹ́ ń sọ̀rọ̀ ẹ máa jábọ̀ ẹ̀ nírẹ́ ni eyín ṣé nínú gbogbo àárín ẹ̀yin tẹ́ ẹ wà nínú ìjókòó yẹn ṣé ẹ lérò pé kò sí fúlàní láàrin ṣé ẹ lérò